láti máa tẹ̀síwájú àwọn afáwa tí wọ́n ṣe tẹ̀síwájú fún wa lánàá ọlọ́mọṣẹ́wà sanwó-án lẹ́sàn dáadáa. ọ̀rọ̀ ọlọ́run kì í yàtọ̀ àwọn èèyàn ní alẹ́ yàtọ̀ fún àwọn kankan àbí mi ṣùgbọ́n ọlọ́run subhanahu wa ta'ala bá a bá ṣe gbọ́ níbi kan bá a ṣe gbọ́ ń bọ̀ nínú ọ̀nà bá a bá ṣe gbọ́ pẹ̀lú ahọ́n kan èdè kan nínú èdè míì náà bá a ṣe gbọ́ náà nìyẹn ọ̀rọ̀ ọba subhanahu wa ta'ala àti tàná àti tèmí tí a tún máa gbọ́ lẹ́yìn eléyìí alámọ́sá ìjẹ́kó ṣe wá láǹfààní mọ́tí ya alhamdulrahman ọlọ́run bá tí ọlá rẹ̀ ga ó jẹ́ kí a tún mọ àwọn kankan tó pamọ́ sí wa nínú suratul A'raf súra yìí èyí tá à ń tú lọ́wọ́ yìí wọ́n ń pè ní suratul A'raf èyí tó jẹ́ pé àwọn àfa kó wọ́n sọ súrà yìí ló kọ Al-A'raf òun náà ní pé ọlọ́run dárúkọ ọ̀sán tó ń pè ní Al-A'raf nínú náà ohun tí òun náà ní pé iná ń bẹ àlùjánnà ń bẹ nígbà kéèyàn ojú ọmọ iná ọlọ́run kò sọ wá ń bẹ àbí kéèyàn ojú ọmọ àlùjánnà àmọ́ nínú súrà yìí ọlọ́run tún dá kọ àyè kan yàtọ̀ síná yàtọ̀ sálùjọ náà ààyè yìí àìsábà gbọ́ ṣùgbọ́n lọ́wọ́n ṣàlàyé ẹ̀mọ sóra yìí wọ́n ń pè ní al-A'raf àwọn kan náà ni wọ́n kọ́kọ́ wà ń bẹ̀ níbo lọ́wọ́ àwọn tí wọ́n bá wà ní ìpadà já sí kì í ṣe náà kì í ṣàlùjọ náà ìdí nìyí tí sóra yìí náà fi ń jẹ́ Suratul A'raf eléyìí ó jáde nínú tafsir lónìí àti àwọn àlàyé tí àwọn olùmọ̀ ẹ̀sìn ṣe pé àwọn kan ń bẹ nípìnlẹ̀ ọ̀rọ̀ wọn òní jáná òsìnìjẹ́ sálùjẹ́ náà ṣùgbọ́n àyè kan pè ní àrọ́ọ̀fù ibẹ̀ ní ọ̀rọ̀ wọn yóò kọ́kọ́ já sí kó tún padà wá kàbù sí ibi tó lọ́n bá ní yóò kàbù sí. ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba kí ó má ṣe ìsàánú wa. orí pẹ̀lú lè kéwàá mẹ́tì ahwalu wa ahwalu alkiyama àwọn nǹkan àbẹ̀rù ó pọ̀ níbẹ̀ tá a bá ń gbọ́ alkiyama àwọn ìṣesí tí ò jọra wọn ó bẹ́ẹ̀ abẹ́lẹ́ wọn bá ń tutù bí rẹ̀ ọlọ́run má ṣe wá ní ẹni tí ó kábàámọ̀ wá nínú ẹni tí ẹ̀rín ó pa ẹ̀kẹ́ rẹ̀ tí ó sì mọ́ pẹ̀lú bíbá ànábì Muhammad sallallahu alaihi wa sallam wọnú àlùjànnà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونادى أصحاب الجنة أصحاب النار أن قد وجدنا وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم فهل وجدتم ما وعد ربكم حقا قالوا نعم فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونادى أصحاب الجنة أصحاب النار أن قد وجدنا ما وعدنا ربنا حقا وأقيموا بينهم الرحمة إلا بسيماهم ونادوا أصحاب الجنة أن سلام عليكم لم يدخلوها وهم يدعون tí a fẹ́ máa tún tú nínú ọ̀rọ̀ ọlọ́run lónìí ọlọ́run kò ṣe ní sábàbí ìmọ̀nà fún ẹni tó ń rí àtàwọn tá à ń gbọ́ ọlọ́run bá ń sọ fún wa nínú alukur'an nípa àwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tí ó wáyé nígbà tí wíwọ àlùjànnà àwọn ọmọ àlùjànnà bá wáyé ọlọ́run kò fi wọ́n lọ́mọ àlùjànnà. ìgbà táwọn ọmọ náà bá bọ́ sáàyè wọn àwọn ìṣẹ̀lẹ̀ tí ó máa ṣẹlẹ̀ ọlọ́run ọba ń wà náà dá aṣááàbù jahannamati aṣááàbà náà. أصحاب الجنة أصحاب النار أن قد وجدنا ما وعدنا ربنا حقا وعد ربكم حقا قالوا نعم فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين ọlọ́run ọba ó sọ fún wa láti ọmọ àlùjẹ́ náà tí wọ́n bá wọ ọmọ àlùjẹ́. náà kọ́lọ́ kó tún wá kún wọn. ọlọ́run bá ní wọn náà dá asọ́ọ̀bù jẹ́mẹ́tì asọ́ọ̀bà náà. ونادى أصحاب الجنة أصحاب النار أو الجنة lama kúrò lábọ̀ nígbà tí àjọ ọ̀rọ̀ bá ti yanjú tó máa ná tó ti wọ̀ tó ti rí tọ́lọ̀ wọn bá sọ fún ẹni tó bá wọ náà yóò ọlọ́run kó sọ wá mẹ́. ó ti mọ̀ wípé ó ti wọ tọ́mọ àlùjànnà náà ti wà nínú àlùjànnà gbogbo ń wọn bá tó ṣàfihàn pé yóò máa tẹ̀tọ̀ wà àjẹ́nà tí kò wá náà ti rí níbẹ̀. ara ìwádìí wa yẹ wa wípé gbíná bó ṣe wà lọ́tọ̀ tálíjẹ́nà náà ń bẹ láàyè ọlọ́run yóò wá máa fi tí ń ṣẹlẹ̀ nínú àlìjẹ́nà àwọn ọmọ náà yóò fi hàn wọ́n yóò fi tí ń ṣẹlẹ̀ nínú náà yóò fi hàn àwọn ọmọ àlìjẹ́nà ẹ̀rí pé láyé tá a wà yí gan níta ń ṣe ń bí àwọn èèyàn tí wọ́n wà níbi tó jìnnà wọ́n lè máa wà láì táàsì gbẹgbẹ wà lójú kan abẹ́ níbi tí màá yé tó dé ìyẹn ò jẹ́ tuntun fún wa ọba náà lánàá àlejò nínú tẹlifíṣàn wa ká máa wọ́n tó sẹ̀ nínú tó jìnnà tẹkinọlọji ti wá dàgbà sókè tóbi èèyàn lè mú fóònù lọ́wọ́ kó máa pe nìkan kó sì máa rí kó ló sì máa rí ọ bẹ́ẹ̀ sì ni ẹ̀jọ̀ wà lójú kan. ọlọ́run wá jẹ́ kó yẹ wá mú wáyà ọlọ́run bá wá náà dé aṣáájú ìjánẹ́tì aṣáájú náà ọmọ àwọn ọmọ àlùjánná. ìjánẹ́tì aṣáájú náà. ìgbà tó kálukú láti wà láàyè ẹ̀ àwọn ọmọ àlùjẹ́ náà ọlọ́run kó kà wá kún wọn wọ́n wà á máa pe àwọn ọmọ aná ní pípé ti yẹ̀yẹ́ ní pípé ojú tì ní pípé ṣokò tán sẹ́yìn náà ti ń báyìí kì í ṣe pípé àpálẹ̀ kì í ṣe pípé tí afẹ́ mọ tí òye wa wọ́n máa bọ̀ wá lérè. أصحاب الجنة أصحاب النار ọlọ́wọ́ bọ́lọ́wọ́ àlìjẹ́nà wọ́n máa sọ fún àwọn ọmọ náà wọ́n máa bá wọn sọ̀rọ̀. قد وجدنا ما وعدنا ربنا حقا ọmọ àlọ́ sọ fún ọmọ náà pé ń táwa ṣe láyé ń tọ́lọ́ ọlọ́run ó fi ṣàwálẹ́sàn-án nínú àlìjẹ́nà àwa ti rí ọlọ́run ọba nípa bá ṣe tòun tá a ṣe bọ òun fi wá sínú àlìjẹ́nà nínú àlìjẹ́nà àwọn odò ó ń bẹ ń bẹ àwọn omi àmúṣẹmí ó ń bẹ ń bẹ àwọn oúnjẹ oníranran oúnjẹ ẹyẹ oúnjẹ ẹja ẹran ẹyẹ ẹran ẹja gbogbo àwọn nǹkan ìgbàgbọ́ pátá ó ń bẹ nínú àlìjẹ́nà àwa ti ń rí báyìí. àwọn ọ̀dọ́ ọ̀dọ́ ni ẹ̀ máa wá ọ̀dọ̀ ni ọ̀dọ̀ wípé àdéhùn tọ́lá ọba bá wa ṣe àwa ti kọ́dọ̀ wájà nínú iná wá dáná rẹ̀ kúnlá àkọ́. àwa ti kọ́dọ̀ wájà nínú iná wá dáná kúnlá àkọ́. àwa ti yí àdéhùn èyí tọ́lá ọba bá wa ṣe akọ́ òdodo ni gbogbo ohun tó sọ páàrí nínú àlùjọ́nà àti rí i. ẹ̀lú ajájá máa adáhàbòkò àpá. ìbéèrè tí a máa bí ọmọ náà ó náà ní wípé àdéhùn tọ́lọ́wọ́n ọba nípa yín ṣe ìjẹ́lẹ́yìn náà ti rí lódodo bí. سيلاتي وهل وجدتم ما وعد ربكم حقا أفوائد كثير من التفسير وليخبر الله تعالى بما يخاطب به آه. بما يخاطب به أهل النار على وجه التقريع والتوبيخ إذا استقروا في منازلهم wọ́n ní ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga wọ́n ń sọ fún wa bí a ṣe máa fún àwọn aláìgbàgbọ́ tí wọ́n ń bẹ nínú ọ̀nà bá a ṣe máa bá wọn sọ̀rọ̀ nígbà tí wọ́n bá ń bẹ nínú ọ̀nà máa bí wọ́n wípé ntọ́lọ́wọ́ bá tó wá tó bá wa ṣàdéhùn àwa ti ní òdodo ni kò sí ìmẹ́jì bẹ́ẹ̀ ǹjẹ́ ní ntọ́lọ́wọ́ sọ pé òun ṣe fẹ́ni tó bá láyé sẹ́yìn náà ti rí báyìí. àlọ́ ọ̀dẹ́tù mà wá dàrú kòkòrò kankan. lẹ́yìn náà ti rí àdéhùn tọ́lọ́wọ́ bá ṣe nípa ẹni tó bá kọ tòun ìyà tó ń fi jẹ́ nínú náà nì omi gbóná lòun máa fún un nínú náà ìnira tí ó máa jẹ́ tiẹ̀ nínú náà ṣe wá ti gbogbo ní abẹ́ tí ì rí bẹ́ẹ̀. ọlọ́wọ́ bá ní àwọn ọmọ náà wọ́n wàá fèsì mọ́nì náà bẹ́ẹ̀ ni gbogbo ńdọ́lọ́ ń sọ níyà àwọn tí ń jẹ́ ọlọ́run má ṣe tó wa àwọn bàbá bí wọ́n sọ pé ọlọ́run ṣe wá lábẹ́ ọ̀nà ìtọ́ wọ́n ní kọ́ọ̀lù náà wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn ti rí gbogbo ìyà tí wọ́n láwọn ò jẹ́ nu náà àwọn ti ń jẹ́. bẹ́ẹ̀ ni wọ́n fi inú bẹ́ẹ̀ ni wọ́n ọ̀rọ̀ yàrá tó wọ́n ọ̀rọ̀ lórí ìṣesí ni wọ́n wà táwọn máa lè jáde wọ́n máa bí wọ́n lọ́kàn ọ̀jọ̀kan ìbéèrè táwọn náà wọ́n máa rẹ̀ pé bẹ́ẹ̀ ni ọlọ́run bá ní fa ákàrà àdùnnú ń bẹ ilẹ̀ ọ̀hún. ọlọ́run bá ní lójijì ní ìpè kan yóò bá wá láàrin wọn ìpè kan ó bá gbọ́n sọ̀kalẹ̀ sáàrin wọn níbẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀mí náà yóò máa sọ. náà ó náà ní wípé ibi dandan ọlọ́run ìgbéjìnà síkẹ́ ọlọ́run kó máa sọ kalẹ̀ lórí gbogbo àwọn alábùsùn lórí gbogbo ọmọ náà lórí gbogbo àwọn pápá nǹkan míì papọ̀ mọ́ lọ lónìí àánú ọlọ kò lè jẹ́ torí pé ohun tí ń jẹ́ àlàánà òun náà ní àtọ́rùbù. rahmatillah kó léèyàn kúrò nínú àánú ọlọ́run kó gbéyàn jìnnà síkẹ́ ọlọ́run ọlọ́run bó ní ẹ̀yìn ọmọ náà kí ìgbé jìnnà síkẹ́ ọlọ́run ọ̀pọ̀ kó tún máa jẹ́ ti ní a bá àwọn àjọpọ̀ yẹ wa wípé kì í ṣe wípé ibì kankan náà lọ́mọ àlùjànnà àtọmọ anájọjọ wà kì í ṣe ibì kan náà àmọ́ ọlọ́jọ́ yọ wá wípé ibi tí náà ń bẹ gàgà ń bẹ láàrin ibi tí iná wà àti ibi tá lè jẹ́ iná wà dàda yìí sì nìyí ẹni tó bá ń bẹ lápá kan èlò máa ń ti ṣẹlẹ̀ lápá kejì ibi tó kọjú sí sáwọn mọ̀nsálì jẹ́nà kẹ́ni abala kejì ìbínú ọlọ́wọ́ wà ń bẹ̀. روى باس انواع القران اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ تقول المنافقون والمنافقات الذين آمنوا دون نقتبس من نوركم قيل ارجعوا فالتمسوا نورا وضرب بينهم بسور له باب باطنه يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحت الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم. الله يقول níjọ́ gbọ́dọ̀ àgbàyàmà ààyè táwọn kẹfìrí ó wà gàgá yóò máa bẹ láàrin ọmọ àlìjọ náà àti láàrin ọmọ náà. ọmọ ẹ̀kọ́ àwọn tó ti ní gàgá ṣe wà ń bẹ̀ tó náà ọlọ́run yóò máa fi ti ń ṣẹlẹ̀ nínú náà yóò máa fi àwọn ọmọ àlìjọ náà àwọn ọmọ náà wọ́n máa rí ti ń ṣẹlẹ̀ nínú àlìjọ náà kí ni àwọn afáàní kí ni fíkúmà kí ló yẹ kí ló gbọ́n tó ń bẹ́ẹ̀ ibi tó ń bẹ̀ẹ̀bẹ̀ wípé ẹ tó ń bẹ nínú àlùjánnà lìyẹ́sídájú ṣúkọ́ ká lè máa tún lékún lọ́pẹ́ pé a yọ lọ ibi tá a bá wà tó bá ṣe pàṣẹ tiẹ̀ láyé lìyẹ́sídájú ṣúkọ́ ọ̀pẹ̀ òun tún lè máa pọ̀ lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ sì ni àwọn tó bá wọ náà ọlọ́run máa fi ìkẹ́ tóun ṣe fọ́ọ̀mù àlùjànnà hàn wá liyazidadu hasratan káwọn náà ó lè máa lé lábàámà wípé ah, àwọn ọ̀gá mà káwọn ò ṣètẹ́ lọ kí ayé ó lè dùn wọ́n torí pé tí wọn ò bá rí ti ń bẹnu àlùjànnà wọn ò ní mọ̀ báwọn sọ́ọ̀tì wọn ò ní mọ̀ báwọn pàdánù púpọ̀ bẹ́ẹ̀ sì ni táwọn ọmọ àlùjànnà tọ́lọ́wọ́ bá fi díẹ̀ hàn wọ́n nínú tí ń ṣẹlẹ̀ ẹ̀rọ náà wọn ò ní mọ̀ pọ́lọ́wọ́ tẹ̀ wọ́n. nínú ẹ̀ tọ́lọ́ wọn fà ẹ̀ lẹ́lẹ̀ kì í ṣe kó tún kan náà làwọn méjèèjì wà. ọlọ́wọ́ bá fún wa wa nada ashabul janna. wa nada ashabul jannati ashabal nar. wa nada ashabul jannati ashabal nar an qad wajadna ma wa'ada rabbuna وجدتم وعد ربكم حقا قالوا نعم فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين wípé ọmọ aná ọmọ àlìjánà yóò máa rí ọmọ aná nígbà tó lọ́n bá fẹ́ fi hàn wọ́n kí wọ́n mọ ti ń lọ nínú náà nínú ìgbàgbọ́ alùsùnà wàlùjàmá òun nítorí pé mo gbàgbọ́ wa òun ni pé lọ́mọ náà tó máa wà àmọ́ ọlọ́run yóò fún ọmọ àlùjànnà nígbà láàyè láti rí ọmọ náà gẹ́gẹ́ bó ṣe wípé tá a bá ti wípé abẹ́ ń ní ìyẹn wá kan tá a jọ gbáyé rí tọ́bájọ́mọ́ àlùkọ́nà ni ẹ̀ẹ̀kan náà tábà ti wò ó àbápàdé àbá ṣùgbọ́n owó àrùn lágbájá ntọ́jọ báyìí nínú súrátù sọ̀fàt àyà fifty five to fifty nine bẹ́ẹ̀ ọlọ́run ti jẹ́ kó yẹ wá wípé ọmọ àlùjànnà tó bá ń láti rí ọ̀rẹ́ àyò rẹ̀ kan láyé tájọ ṣe tọ́lọ́ tó náà sì wà nínú àlùjànnà ọlọ́run ọba tó bá ti wò ó ọlọ́run yóò sì jẹ́ kó rí kó rí ra wọn nínú àlùjànnà bákan náà bó bá ń ro ọ̀rẹ́ àyò rẹ̀ kan tó ń ṣe tọ́lọ́ àbó tọ́lọ́ ọba lójú ọkọ̀ tọ́lọ́ lọ́kàn tí wọ́n sì wọ́n pẹ́ ní láyé ọwọ́ àwọn alìjọ́nà ọlọ́mọ ṣe tiwa bẹ́ẹ̀ yóò wá máa lò nínú ẹ̀ lójú ẹ̀ lágbájá ọlọ́wọ́ àwọn tó inú ná àwọn ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ọlọ́wọ́ bá ń sọ nínú alukur'ani àdúgbò ní ṣètọ́nù rẹ̀dín ọlọ́wọ́ bá ní fàkọ́lá fọ̀rọ̀ àwòfin sàwáàlì jẹ̀hìnì. fàkọ́lá fọ̀rọ̀ àwòfin sàwáàlì jẹ̀hìnì. nígbà tó ń bá wá fọkàn tọpa ọ̀rẹ́ àyò rẹ̀ yẹn láyé tó lágbájá àjọkírun ni. ọ̀pọ̀lá àjọ kírun ní àjọ pa se ní èéṣe ni ò rí wà títí títí tí ò rí tó ronú títí tí ó padì kan. sọ̀rọ̀ òfin sàwà ìlẹ̀jẹ̀ bá rẹ̀ fi jẹ̀gún àárín gbùngbùn náà jahannam yọba rí bẹ́ẹ̀ àṣewọ̀ ló rò kó kírun ìrun tó kí yẹn kò kírun lọ́dọ̀ tọ́lọ́ ó fi run hàn ní ó fi kèfèrí pamọ́ sẹ́mi ó fà àwẹ̀ hàn ní ó fi bojú rí kíkọ́ tọ́lọ́ ló wà nínú ẹ̀mí ẹ̀ lóbi jẹ́ pa fúnra wa a wa ní tá a jẹ́ ṣùgbọ́n a lè ló kó mọ̀ pé ọ̀tá ẹnìkan kan jẹ́ ọba dé gbogbo wa ń pọ̀ ọ́lé àwọn ẹni ọlọ́run dé àwọn wòlíì ọlọ́run dé ṣùgbọ́n ọlọ́run mọ wòlíì ẹ̀ ọlọ́run ọba mọ ẹni ọlọ́run ọ̀la ti sẹ́kù àfúsà fún wa alámọ̀ọ́mọ́ nípa pa. ọ̀la ti sẹ́kù àfúsà fún. ọlọ́run ọba ní ẹ̀yẹ́ pọ̀ra yín mọ́. Huwa àlàmù ẹ̀yẹ́ pẹ̀lú ayé lórúkọ tọ́lọ́wọ̀n pè yín. Huwa àlàmù bímọ ní pápá. Ọlọ́run nìkan ló nímọ̀ jùlọ nípa ẹni tó bẹ̀rù Ọlọ́run. Ìdí nìyí tó fi já wípé nígbà tí ìyẹn ò ti lè yé wa, òun á ní ọlọ́run wọlá sóòlù lágbájá. Ọlọ́run wọlá sóòlù lágbájá tí ò lágbájá àtọlọ àárín wọn gún bó ló ṣe mọ. وكل الناس لي خيرا فإني لشوق الخلق إن لم تعفو عني لشوق الخلق إن لم تعفو عني àwọn ìwọ́n máa rò pé ní ẹni ní ọ̀sùn báwọn náà mọ̀ nínú ẹ̀mí tiẹ̀ olùyapa àṣẹ ọlọ́yọ́ ọlọ́run yóò wá fún mòmìnì nígbà láàyè pé ìwọ òun ẹni tó ń wá ọ̀pọ̀lá ọlọ́run ní tajú kan ọ̀rọ̀ ààrùn ní ìsàrà ìlẹ̀yẹ̀ yóò bá rí láàrin gbùngbùn ní ọjọ́ hìnnì ní wa máa rò lẹ́nu pé ah, ah, ah, ẹni tí wọ́n sọ̀rọ̀ pé àgbẹ̀ wà jẹ́ ọ̀nà mi àdúgbò tiẹ̀ máa rò pé ẹni yìí ba ayé jẹ́ lóòótọ́ ibi tó yẹ kọ́lọ́mọ ọba ṣe fún ọlọ́mọ ọba ṣe fún yìí. kọ́lá kàláyé tó ń tẹ̀lé torí bí. ọmọ àlùjáde wa máa sọ pé tàwọn àbùkù ọlọ́run múra. tó ń tẹ̀lé lè yọ mí ìgbà tí mo ń bẹ láyé díẹ̀ ló kù kẹ́mi yìí fà mí lórúkọ parun mo mú lọ́rẹ̀ẹ́ lóòótọ́ àjọrìn tí ibà sàánú ọlọ́run tọ́lá ìfọlọ́nbúra. kọ́lá tọ́lá ilé kẹtàlá torí bíi ó gbìyànjú díẹ̀ lókù kọ́rọ̀ èmi náà ò bá já síbi tọ́rọ̀ tiẹ̀ já sílẹ̀ ìdí nìyẹn tá a fi sọ pé hikma tó ń bẹ wisdom tó wà níbi ìdítọ́lọ́ ń fi ń fi ìṣẹ̀lẹ̀ ẹni iná àwọn ọmọ àlùjẹ́ náà nìyẹn kó bàa lè dúpẹ́ tiẹ̀ tí wàá máa sọ wípé ìrẹ ọlọ á díẹ̀ ló kù ọ̀rọ̀ mi náà bá já síbi tẹnu yìí tọ̀rọ̀ rẹ̀ já sí torípa àjọ wọra wa púpọ̀ láyé ṣùgbọ́n tọlọ́run yẹn ó jẹ́ kí n máa sún sẹ́yìn kan torípé ẹ̀rọ ọlọ́wọ́ bá ń bè mí ẹlòmíì ó sọ wípé kò sí táwọn òfin ṣe lórí báwọn fẹ́ jí tó bá ti ń rí bẹ́ẹ̀ ara máa fà sẹ́yìn torí pé gbogbo ń lọ wọ́n ni wọ́n fẹ́ lọ. ọ̀rọ̀ ara rẹ̀ wọ́n ti rà bí i. لكنت من المحضرين kí kì í bá wá ṣe wípé àánú ọlọ́run lórí tèmi náà ọlọ́run ọba ló fọ̀nà mà mí mo ti tẹ̀lé tán لكنت من المحضرين èmi náà bá jọ kan nínú ẹni tí ó dèrò mẹ́lẹ̀ nìyẹn tá a fi sọ wípé ìdí tọ́lọ́wọ́ bá fi ń fi àwọn ìṣẹ̀lẹ̀ yìí hàn ọmọ àlùjànnà ó náà ní kọ́ ọmọ àlùjànnà kábà lè máa lékún lọ́pẹ́ ká sì lè máa dúpẹ́ fọ́lọ́run lórí àwọn tọ́lọ̀ ń sì fún wa nínú àlùjànnà wa nada ashabul janna. wa nada. أصحاب الجنة أصحاب النار أن قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا قالوا نعم فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين ààyà yìí ẹni tó jọ mọ́ báyìí arábìwá Muhammad sallallahu alaihi wasallam ní ojú ogun Badr ìgbà tí ọlọ́run ọba tó ṣe àràṣe fáwọn mùsùlùmí lórí àwọn akẹfẹ̀rí ìlú maka lọ́jọ́ ogun náà ọ̀pọ̀lọpọ̀ àwọn kàrìnkàrìn náà ẹlẹ́bọ ni wọ́n gbógun lọ lọ́dún náà ìgbà tí ogun wa parí tó ti di bí nǹkan bí ọjọ́ kẹta anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabiwa ní gbogbo àwọn òkú kẹfẹ́rí wọn kànga kan wà ń bẹ alkọ̀lì kànga yìí àwọn kànga tó ní bá ti gbẹ́ ń bẹ̀ gbogbo àná ìmọ̀dẹ́sà ti lè kú bí kàkàkà tí wọ́n gbé ńgbà tí wọ́n ń lòmí tó lè fi wọ ara wọn bẹ̀ ànábì wa ni ká máa rọ òkú àwọn kèfèrí wọn ẹlẹ́bọn kárí òkú wọn ìgbà tó wá rọ òkú wọn dàbẹ̀ ànábì wa dúró létí gbogbo ibi tí wọ́n da òkú wọn sí lẹ́yìn ibi ọjọ́ kẹta tí wọ́n ti rún anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabiwa ń pè wọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan anabi ya aba jahal ibn hisham rẹ abu jahal ọmọ hisham wàyà ọtúbà ibn rabi'a anabi ní yẹrẹ ọtúbà ọmọ rabi'a wàyà ṣẹyìdà ibn rabi'a anabi rẹ sí ní pè lórí òjòrí gbogbo àwọn kàrin ni wọ́n hal wajadtum ma wa'ada rabbukum haqqan à ń sọ fún yín pé n ti ń bẹ lẹ́yìn ẹ̀fàgèje lọ ẹ̀ṣẹ̀ tọ̀lọ́ ẹ̀ṣẹ̀ tọ̀lọ́ bẹ́ẹ̀ bá ti jáde lára yín gbogbo tá à ń sọ yẹn ẹ̀rí ìyanu sàárè àwọn màláíkà gbogbo ẹ̀rẹ́ anábì wa ń sọ fún wa wípé báyìí ǹjẹ́ ní ṣe é ti rí gbogbo àdéhùn èyí tí ọlọ́run ọba tó ṣe ohun tó ní yóò ṣẹlẹ̀ fún iṣẹ́ wa rí báyìí bí torí pé mi ànábì fàfà inú wa jẹ́ tó máa wà ádámù ìrọ̀bì àpọ̀ èmi ànábì náà ti rádéhùn tọ́lọ́run ọba ṣe fún mi mo rí kódò òní ọlọ́run ọba ní wọ́n borí bó ti wulẹ̀ kẹ́ tó mo ti borí ẹ̀yin náà ṣe ẹ ti wá aládùn tọ́lọ̀ ẹ bá ṣe pé wọ́n fi ń ṣe ẹ̀yẹ ẹ̀dá àbòrí yín tẹ ẹ bá tó wá wá tẹ̀mí bá gbọ́ ẹ lára yín àwọn mọ̀lẹ́ka àyà wọ́n jẹ yín ní àṣẹ tí ń rí báyìí anábì wa ń sọ bẹ́ẹ̀ àfọwọ́ Umar radiyallahu anhu wọn ni ya Rasulullah tukhatibu qawman qad tayyafu onírẹ̀ ànábì ṣé àwọn tó ti kú tí wọ́n ti ń rìn tí wọ́n ti di jífà sáwọn onírẹ̀ ànábì tó wọ́n bá sọ̀rọ̀ kí ló dé ká fún àwa Umar fi sọ eléyìí torí pé tí a fún àwa Umar gbọ́ yé nínú ọ̀rọ̀ Ọlọ́run òun náà ní pé ẹni tó bá ti kú kò lè gbọ́rọ̀ kára yín sọ ọlọ́run sì sọ nínú alukur'an fanabuwa muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run ní anta bi muslim ẹnìyàn fi kúrò orí anabi ẹni tó bá ti kú tó ti jáde láyé òun lè bá sọ̀rọ̀ fún gbọ́mọ́ òkú ìgbọ́n dára ayé ń sọ yorùbá náà fẹ́ kí wọ́n bá pe òkú pópó alààyè náà ló dáhùn wọ́n pe rí ẹ̀ ooo kálẹ̀ kọ́ ọ́ lágbájá ni yorùbá náà tó ti tún sọ yorùbá bá ti kò ń gbogbo àlàyé náà wọ́ lọ́ọ̀kan wa àbí yorùbá náà wọ́n látara àti eléyìí pàtàkì wọn bá wọn lóbi kó yìí sọ̀rọ̀ afọwọ́ àwọn ọmọ wa ń béèrè pé àtàkì àwọn ah, ah, ah, olóòwò lè gbọ́ anabisala alasala anabi wa lẹbi nafsi biyadi anabi ni mo fi ẹni tẹ́ mi ní gbẹlẹ́wọ̀ rẹ̀ kura ma an tun bi asuma yi ma akulu lahum walakin la yastati'una an yujibu anabi ni àwọn tó rí tí mo bá sọ̀rọ̀ yìí mo fi ẹni tẹ́ mi ní gbẹlẹ́wọ̀ rẹ̀ mo fi búra ìwé umar ẹ̀yin tẹ́ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi ìgbìyànjú tẹ́ ń bẹ láyé ntí mo ń bá àwọn ẹni yìí sọ wọ́n gbọ́ jù mí ẹnu pé wọn ò lè fi ṣe èsì dáná ló fi dá àbáwá Umar lọ́rẹ̀ ọ̀rọ̀ yìí bó ṣe rí odidi tíra kan lọ́wọ́ àlẹ́lẹ́ àti àti kà á nínú àwọn àkọ́tù tíra kan ní الآيات البينات في عدم سماع الأموات عند الحنفية السادات tí a fa aṣọ kalagbára ni tí wọ́n ṣe ta àkókò ẹ̀. eléyìí ni àwọn àfáà kan àbáwọn èèyàn mi máa ń dúró lórí wípé ó jẹ́ kó yé wa nínú ọ̀rọ̀ ànábì ń bí pé ẹni tó bá kú alààyè lè bá wọn sọ̀rọ̀ ká sì máa gbọ́ nǹkan sọ torí pé sìgá ànábì fún ọmọ rẹ̀ wípé àmì iṣẹ́ ní tí mò ń sọ wọ́n gbọ́ ju ìyẹ̀yìn jẹ́ ẹgbẹ́ bíútì mẹ́rẹ̀ wọ́n ní tó bá wá rí bẹ́ẹ̀ lẹ́ẹ̀fì rẹ́lòmíì nígbà tó bá jáde láyé táwa gbé síbi sàárè àwọn ìwọ àmọ́ àfẹ́bí lágbájá wákàtí márùn-ún rẹ tábà bí ẹ mọ́gbà bí ẹ táwọn mọ̀lẹ́ka bá dé tí wọ́n bá ń sọ wípé ta lọ́lọ́run rẹ rántí sọ pé àlá o wọn àmọ́ sọ fún wọn bẹ́ẹ̀ àbí kọ́nà kan tiẹ̀ ṣẹlẹ̀ nínú ẹbí kó dojúrú káwá ní ẹja lọ ojú orí bàbá wa ẹja lọ sọ fún bọ́ wa báyìí gbogbo ọ̀rọ̀ yẹn rẹ́ ni kò gbọ́ kò gbọ́ nǹkan kan mọ́ ẹni bá ti lọ kò gbọ́ ń tara ayé ń rí mọ́ ìyẹn lọ́wọ́ tó bá láàfíà. níbo wo la ṣe wá fẹ́ ṣe ọ̀rọ̀ tànẹ́bí. torí pé mi tí ó sọ yẹn náà ẹ̀rí lónà ó mú wá àwọn àfa wa jókòó yẹ wa wípé níjọ́ tá a bá ti nígbàgbọ́ pẹ́ni tó kú gbọ́ ń tara ayé ń sọ ìyẹn ní ilé ìbọ̀rìṣà ìgbàgbọ́ yẹn ló bí bíbọ̀rì bí a bá ti ní nígbàgbọ́ bẹ́ẹ̀ torí pé ẹni tó ń bọ Ṣàngó ẹni tó ń bò ẹgbà tí Ṣàngó ti kú ẹgbà tó kù ti kú èrè tí wọ́n máa síta yẹn kápẹ́ lóore Ṣàngó tí Ṣàngó gbàgbẹ́ náà ní ìsàgbó torí pé bí wọ́n ṣe máa wíwí ó lè yàtọ̀ bí wọ́n ṣe máa ìlú kan bẹ lórí Ọ̀ṣun state ń bẹ máṣe máa ṣàgbó tí wọ́n òun nígẹ̀ báyìí ó nígẹ̀ ọ̀nà kìnnìkan wá mo sì ní kan tí wọ́n gba lọ́nà Ìjẹ̀bú Òde òun tẹ́ẹ́rẹ́ báyìí ìyẹn túmọ̀ sí pé wọ́n kàn fi symbolize Ṣàngó ni ìgbàgbọ́ Yorùbá ni pé gbogbo tí wọ́n bá ń sọ Ṣàngó gangan ń gbọ́ ni wọ́n fi bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ pé kó bá wọn ṣe nǹkan sẹ́nìkan torí pé gbàgbọ́ ni kó gbọ́. nígbà bá ti ní gbàgbọ́ pé ẹni tó ti kú ń gbọ́ ń tá láàyè ń sọ a ti ṣèkú lọ́wọ́ fún tó bí àṣà ìbọ̀rìṣà ẹni tí ń bọ ògún àwọn náà tàbí kò sóògùn mọ́ àmọ́ ògún ó lọ ni ó fara ṣe ni ó ń gbọ́ níbi tó wà ìgbàgbọ́ yẹn ló bíbọ̀ ṣá òun làwọn abọ̀ọ̀ṣà náà ní ìgbàgbọ́ yẹn náà ló kàkàkùrọ̀ wọnú àkídà àwọn sífí wípé ṣéwù ṣéwù níyàs báwọn ṣe ń ṣe wúrì lọ́wọ́ ó ti dókòtà wọn ṣéwù tìjà ni onáà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń gbọ́ ó wà ń bẹ́ẹ̀ lásìbò ìgbàgbọ́ yẹn náà ló bí táwọn èèyàn fi nígbàgbọ́ wípé ẹni tó ti kú wọ́n wàá lọ bí sàárè àfáà yẹn wọ́n wàá lọ bí sàárè séwù yẹn wọ́n mọ̀ ní yá ṣe àdìfúrí ìrẹsẹ̀ ràn mí lọ́wọ́ wọ́n bá bí wọ́n lè rèé kí ló dé tẹ́ fi ń sọ pé kọ́ra yín lọ́wọ́ wọ́n ní ṣe bí ìgbà tí ń bẹ láyé tá a bá ní kó bẹ lọ́wọ́ fún wa ṣèbó lè bẹ lọ́wọ́ fún wa bẹ́ẹ̀ ni ìgbà tó ti wá kú yín náà ẹ̀yìn lẹ́rù pé kú lọ́dọ̀ ọ̀tá wọn kò kú wọn ò ní torí kọ́lọ́ wọn bá sọ pé wọlé ata sábàánà lẹ́bi iná kú ti lè fẹsẹ̀ bí láàmú wa bẹ̀lẹ̀ àyà ọ̀rẹ́ ń dà ọ́ sọ nínú kọ̀hánì pé ẹ má máa lérò wípé gbogbo àwọn tó bá kú sójú ọ̀nà ẹ̀lọ ẹ má pè wọ́n lò. bẹ̀rẹ̀ àhàyà àlàyé ni wọ́n dàrọ́ bèèrè yóò gbàgbé. wọ́n ní ọlọ́run gáàdì sọ̀pá láàyè làwọn ẹni ọlọ́run. jọ̀mọ́ ìpínlẹ̀ wa fẹ́ wí ni tí ò jọra wọn náà fi ń wéra wọn lóòótọ́ tó mọ̀ níyànjú ẹ̀ béèyàn bá ti nímọ̀ nínú ẹ̀sìn tí ó sì máa gba ẹ̀sìn rẹ̀ lọ́dọ̀ àwọn tí mọ̀ wọ́n yanjú yóò sọnù. gbogbo ẹ̀rí bẹ́ẹ̀ mú àyàn sáfẹ́ di establish wípé ká lọ ọmọ pèsè níbi sàárè rẹ̀ ó yọ̀ máa dá wa lọ́wọ́ yóò sì máa bí abúládà wa ní bí àṣà ìbọ̀rìṣà náà nìyẹn ṣé òun ló pè ní ṣàgbó ló pè ní ìkàkànnà ní méjèèjì àtẹnudó kò sago èèyàn ní sago àtẹnudó kò kò sago ń tòun ṣé òun lòún pè déèyàn bá sín jẹ̀mọ́ kí lànà bí ẹni tó wá sí chitnias sí ọ̀wá àkàkùrà alhamdulillah àti chitnias ó ní òdòdó dúró ní asian chin níbi tí ipa nǹkan ní ìmọ̀ ọlọ́run ti bẹ̀rẹ̀ nìyẹn ọlọ́run nìkan lèèyàn pè èyí tó wá ṣẹlẹ̀ tánàbì ń bá àwọn òkú tí wọ́n kú lójú ogun bádẹ́rẹ́ tí wọ́n kú yẹn tánàbì ń bá wọn sọ̀rọ̀ yẹn kí làwọn àfa sọ lórí ẹ̀ àwọn àfa ní àfa wa Umar tó ń sọ fún ànábì pé ra ànábì àwọn tó ń bá sọ̀rọ̀ yìí ò lè gbọ́ ǹdọ́ wí wọ́n ní Umar ò ṣe mistake. Umar sọ anabi ò sọ pé kò gbá anabi ò ka tọ́ àrẹ̀ anabi ò sọ pé ìwọ Umar dákẹ́ rẹ ntànabi sọ ni pé nínú ẹgbà wa mi anabi lo al'an anabi ni ma antum al'an nísinsìnyí tí mo ń bá wọn sọ̀rọ̀ yìí wọ́n ń gbọ́ ohun tí mo ní ju ẹnikẹ́ni lọ ní táìmù yẹn ọlọ́run fi ṣe mọ̀ jísà bá nẹ́bí mi. sallallahu alaihi wasallam lẹ́yìn ọ̀rọ̀ yẹn o tún gbọ́ wá ọlọ́run fẹ́ fi wọ́n ṣẹ̀ṣẹ̀ ìpẹ́yẹ tẹ́tí ẹtì kúbẹ̀ yẹ gbọ́ nítorí àtúnṣe òṣèṣe náà ìtànẹ́bí sọ ìfẹ́ gbọ́ ẹtì rí báyìí. àwọn àfa wọn ní ọlọ́run ẹ̀ mọ̀ fún wọn lọ́rọ̀ yẹn gbọ́ lásìkò múmẹ́ǹtì yẹn nìkan kí wọ́n bá a lè kábàámà lẹ́yìn yẹn wọn ò sì gbọ́ mọ́ tó gbẹ́nu rìwáyà mi ànábì lo àlàáhà nísinsìnyí ìyẹn túmọ̀ sí pé ẹnu phrase ẹnu ọ̀rọ̀ yẹn klọ́ọ̀sì yẹn pé nísinsìnyí a jẹ́ wípé tó bá ti yàtọ̀ sísinsìnyí wọn ò gbọ́dọ̀ báwa àwọn onímọ̀ ti túmọ̀ ẹ̀mí yẹn torí pé ń bẹ ní Quran tẹ́lẹ̀ ní rẹ̀ ànábì ò lè gbẹ́ mi tó ti kú sọ. ọlọ́run bá bẹ̀rẹ̀ tó ti kú àtàlàyé ẹ̀ lè fi wọ́n wéra wọn yusmi man yasha. Wàmà tàbí mùsùlùmí máa fi kúbúrú. Wàmà tàbí mùsùlùmí máa fi kúbúrú. Ọlọ́run ní àná sọ́lá àrẹ sọ́lá ẹni tó ti wọ̀nù sàárè ẹni tó ti fi lẹ̀ sasọ bí ara olùjẹ gbọ́ nǹkan táyé ń sọ ànábì lọ́lọ́run dojú ẹ̀kọ́ ló fà á ló jẹ́ pé ìyàwó aṣa àti ọ̀la àná ìyàwó aṣa ní láyé ẹ̀mọ́ sọ̀rọ̀ ẹ létí mi má ànábì sọ pé wọ́n ń gbọ́ ànábì ò lè sọ bẹ́ẹ̀ pẹ̀lú ntọ́lọ̀ ń sọ ní kùránì mi nígbà ànábì ò lè gbà ìyàwó aṣa fẹ́ da àdìsí ẹnu torí pé ntí ìbẹ́nu kùránì mi wípé ànábì ẹni tó ti ànábì ò lè ju gbọ̀ǹgbọ̀n ara ló sọ yàrá ṣàwọn àná ọmọ sọ mọ́ ìtọ́ yẹ kẹ́ sọ ni wípé ìntánẹ́ẹ̀tì gbà lérò yàrá Aisha yàrá ṣàwọn ní tìmẹ̀ ní wípé máa ń tún bí asèlú máa àkóhùn làwọn ipa wọn wọ̀nyí ìntánẹ́ẹ̀tì gbà lérò wípé wọ́n ti mọ̀ pé wọ́n mọ̀ ní ìdíje pé wọ́n gbọ́ àfọwọ́ Umar náà sọ wípé hmm, hadith tọ́lọ̀ ń sọ nípa níbi òní bá ẹni tó ti kú sọ ló fi fà á ṣùgbọ́n àwọn míì nínú àwọn onímọ̀ wọ́n ní àyà yẹn tẹ̀síbíù ni ọlọ́run ti pòwe ni ẹni tọ́lọ̀ ń pè lókun bẹ́ẹ̀ náà ni kò lórí bó kì í ṣe pé kù gàgà ọlọ́wọ́ bá ń sọ ma a tàbí mùsùlùmí ń taba wọn bẹ̀rẹ̀ àyà ẹ̀ ọlọ́run ní wàlá yastawi. wàlá yastawi làhàyà wàlá yàmọ́. ọlọ́run bá ní àlàyáwò àlàyé níbẹ̀ yẹn ọlọ́run ní àwọn àfa wọn ní túmọ̀ rẹ̀ náà ní ẹni tó bá ń ṣe tọ́lọ́ lálàá yìí. iná wà láwájú ẹni tí ẹni tó ń ṣe tọ́lọ́ ẹni tí ò ṣe tọ́lọ́ olólùwọ̀n bá fi ní ẹni fi àlàyé wú ẹni tí ń ṣe tọ́lọ́ àlàyé wú ẹni tí ò ṣe tọ́lọ́ òkú lòun ẹ̀ lè fún wọn wéra wọn. iná wà ìsinmi ọmọ ènìyàn ṣe. ẹni tó bá wọ ọlọ́run ọlọ́run á jó gbàtọ́ ọlọ́run ọlọ́run á jó gbọ́tọ́ ọlọ́run ó ṣe tọ́lọ́ lọ. wà á máa tẹ́bi mọ́sùlùmí